قالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله ذلك قولهم بأفواههم يضاهبون قول الذين كفروا من قبل قاتلهم الله أنا يؤفكون أعوذ الله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالبرك والطاغوت واستمسكت بالعروة الأخرى لا انقسام لها الله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما أمنتنا إنك أنت العليم الحكيم فعليهن الصواب وجنبنا الأخطاء بمن فضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري واعلم عقودة من لساني يفقه قولي ستر الله مجبور علينا وعين الله ناظرة إلينا بهول الله لا يقدر علينا والله من ورائه محيط بل هو قرآن مجيد في لوح المحفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته اللهم صل اللهم صل على محمد على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين الله عليه وسلم أعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر وقالت اليهود عزير بن الله وقالت النصارى المسيح بن الله بسم الله الرحمن الرحيم Gracias.

ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب من الذين أوتوا الكتاب حتى يؤتوا الجزية عن يد وهم صاغرون أمريكا كل كتوى أنني كتاب ẹ̀mẹ́ dọ́bìlì ó mórí yìí kwa yẹpọ̀ ọ̀kàrẹ̀ ẹ̀dọ̀ka yẹpọ̀ ọ̀kàrẹ̀ ẹ̀mẹ́ lẹ́la mẹ́rin sí sọ́nà mórí mẹ́rin sí ọ̀rọ̀ ntọ́nà bẹ́ẹ̀ mẹ́rẹ̀ mà hẹ̀kẹ́ ọ̀nà mórí ìgbẹ́ wọ̀nyí kọ́ ọ̀rọ̀ hẹ̀kẹ́ anára hẹ̀kẹ́ islam iná lọ ní ìjàkà àbùdí sí tẹ́ka ńlá tutù yìí wá anamọ̀bọ̀ ibe islam ina sene haka ìṣẹ̀rí àáṣe mọ́kọrọ̀ lọ́nà ẹ̀yẹ́dùn lè tẹ́lú wọ́n tẹ́lẹ̀ bí èṣù tọ́nà wọ́n ń sọ ọ̀bẹ̀rún omori kèmí èyí yìí àbámáwá tẹ́lẹ̀ ẹ̀mẹ́ ọ̀bọ̀ ya lọ́mọdé lọ́wọ́ àkàyè ló ń bọ́ náà nìkan yìí. ọmọdé kì yahoo ni ní ɔno na ɔbɛkɔkɔ n'ani ɛna kaka no kaakae ɔsɛbi ɔmo dɔnwɔɔ ɔvɛ yobi ɔdze ɔmo yi ɔno ayɛ ɛsɛ sɛ lɛ ɔvɛ yi anibia ɔno adana nadu ìpẹ̀yìn kanibia ɔno ìpẹ̀yìn kẹwàá nadu kama àgbàzọ́ ɔno ɔno mo sọ yẹ mmehia bɛsɛ bɛ bi yahudi mmehia ne bi wòze yi abikɔ ma wòze yi sɛ bɛhia ojú ɔmo ni alimami kotobi yɛrɛ aramatulah ari ɔka anu baba kò ní yahudi ni ìyé mi nyimadé yà wà níbi ɔmo ni níbi ɔmo ni anamama rɛ ɔbɛbɛrɛ ma níbi mɔ sa. dẹ́yìn awọ́ lóòmòrí yìí àfáwọ́ra amáfẹ́wà lóòmòrí dọ̀ ṣọ́ọ̀húrẹ́ tẹ́ lóòmòrí mẹ́ ṣọ́ọ̀húrẹ́ tọ́ nìka ẹ̀nàmá nyá yẹ lóòmòrí dọ̀wà ẹ̀nà ẹ̀kúnyọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ mú yìí ọ̀dẹ̀ etí ọ kẹ́lẹ̀ lóòmòrí tọ̀nà wọ́n yẹ ẹ̀yẹ ní bọ̀ pẹ́sọ̀ lọ́kùnrin kútù báwo ọrọ ọwọ ẹni bá hàn dábàá aṣọ àná nìkan inú mà bọ ẹni mẹbọ náà yẹ anáyà àwọn ọmọ náà tàwọrà tẹkàndá nìyẹn ló bẹ nìyẹn anáyẹ ní kọsítọdì ẹni ẹni àkẹ́ni sọ̀rọ̀ wọn de sahanyara de tɛtɛ de satawura ibò

nípẹ̀lẹ́ ẹni kúrò náà fẹ̀rẹ̀ ọ yìí dọ́mọ̀rí ilẹ̀ ẹ̀ka àtàwọn àbámọ̀kó yìí rẹ̀ sọ. àmọ́ ẹ̀sọ́ ka wọ̀ nìka ọ̀bẹ ilé afárika ìràgbọ́n tó wúrí ọ̀nìyàrá ó mórí rọ̀ ẹ̀ka yìí ọba dẹ́rẹ́ mọ́ nábì ọ̀rẹ́ mọ́ tó kàndé mi ọ̀sùn náà ọmọ náà bí ẹ̀fọ́ jẹ́ ọmọ ọmọ ùdẹ́yìn ọmọ mi kata ọra ọdún kú ojú rẹ sùn eyi ojú ni mà nàbì àmà sẹkà ndà títì yìí àbọ̀ntò àmà sẹkà ndà títì yìí ẹni eyi rẹ mà nàbì kó sẹkà ndà lóhìí rẹ sùn ẹ̀rẹ̀ yìí bàtà lẹ́mọ̀ tó wọlé sọ̀rọ̀ lọ́wọ́ àyè nsọ́nà wọlé fi yí àbẹ̀lẹ̀ tó wọlé yìí yọ̀ ọ́ náà yẹ kó fáàmù ẹ̀hẹ́tẹ̀ ẹ̀ nàkọ́ àbẹ̀lẹ̀ sùn sọ́tún tó mú nínú. èyí ò zẹ́yìn ìjọ ní bá pọ̀ ẹ̀tẹ́ ìjọ ní bá kú nímà náà àzọ àtàwọ̀rọ̀ ayọ̀ yahoo nìyí nínú bàbá kókó nìyí ó lè ní ìyẹn fẹ́ títà kẹta ẹ̀ kò kò yàn ẹnu máa ọjọ́ iṣẹ́ náà ayé tẹ̀rẹ̀ fún ọ̀tá yẹtẹ̀ ẹni mùsẹ̀ ìkẹ́lẹ̀ ọ̀nà kó wọ́n mi náà olóòmùrí sí àbámọ́ rẹ̀ lórí yìí bàdá àgọ́ rẹ̀ ọ̀rẹ́ ìzọ̀ ẹ̀wọ̀ náà máa ní àgọ́ rẹ̀ wá dákẹ́ni ẹ̀ka ojú ọ̀nà náà ìjọ máa ń máa wò ká bàtà òra ahóhùn rẹ̀ fún bá àgọ́ ẹ̀ náà ẹ̀wọ̀ gbà ẹ̀ rà kàkọ́ ojú òmùrí ọ̀nà ìdíbi tí bẹ̀rẹ̀ wà ní ọ̀rọ̀ náà àwọn ọmọ àwọn ọkà bọ́fà wọn àwọn ọ̀nà ẹ̀fọ́ èyí ni ojú òmùrí yọ ọ. mọ́tò tó wọ̀ ní. sọlọ́wọ́ àlẹ́yìn wọ sọ́ọ̀lá. ibùdó kàfí rámọ̀tòmọ́ wà ní. bàbá aṣọ rẹ̀ nìkan òzẹ́yìn òbí ọ̀rìn ọ̀nyá olórí òmùrí mi kàkà ọ̀rọ̀ ìjọgbó olókùnkùnmí ọ̀dùnmí onomuli hyɛpɛrɛ so yi n'ɔsɔ yɛ n'ɔsɛ hikma n'ɔsɛ mɛɛ ɔkpɛ hɛ yɛ kɔmɛ ayɛ fɛ ɔlɔyi doni ɔba n'ɔkpɛ nime tɔnɔ kɔnɔba fɛ ne hyɛ tɔnɔ nɔ ìjọba yìí yà bẹ lọ yà ha gángan inú ọmọ gángan yìí. danyi inobetu okoko inobetu ko bụ iri ya meje ameye ne ku jebu ama banyuru ama ọnọ ono bo haje ka ono yuru ono bo yo oyo nete no no wa so to bi uchi ẹ wẹ́ dúwì ẹ̀ bá a mọ̀ ọ̀fẹ́ bọ́mọ́sọ̀ ìyà ìkòkòtò náà ìyà lóyún ní ìlànà àjọ greek mẹ yẹn yẹn yìí dùn bọ́wọ̀ yẹn yẹn rẹ̀ house afọ lọ́nà nù yẹ àkùrẹ́ yẹn yẹn yẹn dùn owó wọ alùpùpù náà yẹ afọ lọ́nà àbáyé sọ́sọ́ mi dùn yà mọ́tò tó wù dɔsi apple kàmi dɔsi grape ina dɔyi ni jɔnyala ni ɔniri koko tsosa na yi tii ɔnɔmɔ ni pɛtɛ wɔ tii wɔ zɛtu tii dɔkɔ ni jɔnyala ni danyi danyi bread ɔnɔri si ti ni ju ɔsan ìjọ ti ibi wura ibi dùn ɔnɔ náà dɔka mɔɔ ikokɔtsa na di ina ana di gire danyɛ nyɛ no sohoro ni udie ne nam dɔka mɔɔ ti na nam anyi brɛd brɛd ɔno si ɔne brɛd ɔno ma ntɛ kakao kakao dɔdi brɛd ɔno di oyi nɔɔ dɔdi oyi nɔɔ ikokɔtsa na kama dɔn na ikokɔtsa na ɔba di juice ɔba ma yɛ isoyi ana ana juice amen sinye onye libra isoyi bọ́ọ̀dì bread kẹka afọ bọ́ọ̀dì ayé náà ìkòkò tí yẹn lọ́dún tó ń gbà ka kọ̀ọ̀mù amin ọ̀gbà wùrẹ́ afẹ́fẹ́ náà máa máa lọ lòdò ogbó ẹ̀ lòdò ogbó náà máa lẹ́sẹ̀ ní bread náà máa bọ́ọ̀kọ̀kọ̀ wọ́ kẹkẹ ọ̀nà kẹkẹ ìmí. ọgbọ iri ihe nara jibire na ọgbọ ma nyara ìjẹ́ òtítẹ́ ní ìwé ha na àwọn ọ̀nà ẹ̀rọ lọ́sọ̀ pọ̀ ìdìnnà ihe dóòdì rẹ̀ ihe dóòdì rẹ̀ fẹ̀ ha bí èrí ẹ̀tọ́ ihe tẹ̀ lọ́sọ̀ ha omori le mɛva na ba kɔ uko na ɔde kpɛɛtɛ ɔba bi ne mu fie ano ibnu kafir ka ozeli ɔdɔ omori yɛrɛ ka ama jozali yi ne anko mɛɛ ka wɛdi oni tusa ka mɛɛ do do zoza do obali yi ne yi wo ka aa mɛva na mɛɛ daa ozɔlɔ yɛ kɛlɛ yɛ lɔmɔ kɔmori yɛ lɔmɔ kuko ne de kpɛɛtɛ. láti ọ̀tọ́ omori yìí ìzọ ọ̀nà omori yìí ẹ̀dá ọ̀rọ̀ nínú ẹ̀sùnkọ́ lọ́nà ọ̀gbọ́n dọ́kítà òkú gbèrè ìzọ ọ̀nà wẹ́ẹ̀kọ́ ayé wà ní sànà sọ́kọ̀nà ọ̀rẹ́ rẹ̀ kẹ́ríkẹ́ ó lè tí hù náà pọ́nù ní dọ̀rọ̀ lọ́hùn ní omuli ọtọ ọwọ emere wa yẹ fẹ mọtò tó omuli Ọ bụrụ na nsọ́mà bá a fa ọ̀bọ̀mọ̀ mi náà tẹ̀lé ní omuli lọ ha ọ̀ẹ̀tẹ̀. ibùdó kàtí lọ́wọ́ àkànnìkà omuli ha ọ̀ẹ̀tẹ̀ lẹ́ẹ̀kí ní sọ́nà omuli ìbí ní sọ́wọ́ obi gori láti ohun tí ó mú yìí. èyí ẹ̀ka ọ̀nà lè ayá ìzó mú yìí fìdí sún wẹ́tí náà nọ́nọ́ náà ẹ̀wọ̀n náà náà wà ẹ̀yìn ọ̀hún. lómori kò ó kúrú ọmọ tó rẹ̀ wọn ọ̀nà máa kọ́ ọ̀nà máa láti máa أنا يهيي هذه الله بعد موتها أمري من أنا أمري من أنا أقوى أكلني كويتة bolo do mo ni dɔkɔɛ dɔkɔɛ dɔkɔɛ wɔn ni ɔlɔ asɔ wɔn ni gɛɛ ɛnɛmɛ gɛɛ do mo ni mɛ koore anku mɛ ɛkɛ naa yi de ɛdɛ wɔ na ha do do onwe were ama m aha one ama m ama m ama eme esa ne nwa abịa obe ihe. na tuntun mu rindu ọya kuru isi ẹ bọbụ pressure mi ka oyi ami atọ ọbẹ bẹẹmẹ ọwọ ụwa dị were ama atọ bi wọrọ ama anyị afirika anyị jeje na-ahịa ka

ene mana na ibn kathir ka anyị malaika na ga-epe anyị na ga-epe ije omori ihe n'ụwa nwaanyị dị malaika nọ n'ahụ ka kamla bista omori ihe n'ụwa nwaanyị n'ọkụkụ ya ate malaika ka bista ọ ya ụmụ na ihe ụwa ya nwere bista ya ụmụ ee dọka kọọ ya na ebe ọ rere ahụ

bọ̀bẹ̀ mọ́ lọ́sù ọmọdé ó kẹta ọmọ ọmọ màá fún mẹ́rẹ̀ tọ́nà màá yà sí ní pẹ̀wọ̀ náà wọ́n kó bò àmàfin ní kẹ́mi sùn ṣe yí bí sùn hùn náà hẹ̀ ẹnna àká yẹn àwọn fọmọ ní káyà mẹ dẹkú ìdẹni kú èyí wetu náà wọ́n kó bò wọ́n mi kúta pàṣẹ yìí náà pàṣẹ jẹun náà yà èyí ní wọ́n rọ̀ bóòrò dùn wà ha ẹ̀kọ́ ẹ̀ tẹ́ àti àkọyẹ káyà àmúgbé àmúgbé Ha àǹkà ní ìbùjú rẹ̀ ọmọ ẹ̀kọ́ náà àmúgbé bọ́ọ̀rọ̀ ẹni ọ̀rọ̀ àmì àmì àmì fúnmà àmì. part of ẹ̀kọ́ ọ̀nyára láti ọ̀tọ́ mú mi. nọ na ndọka ń ka ayọ̀ká bá ń labi sàmì àtà àm. ìrà ẹ̀kẹ́ ìwọ̀n wọ́n àgbàrá akyẹ́lẹ̀ wọ́n yà mẹ́ kàrẹ́ yàrá dọ́ ọ̀ṣọ́ àṣìgìrì ìdí màmá ìkàrẹ́ kọ́ ọ̀ṣọ́ àṣìgìrì dọ́kà bí ehiwe yìí àbọ̀ ehiwe yìí pa ọ̀bọ̀ yà dọ́kà ọ̀ka ní iṣọ́ ìṣọ́ọ̀rẹ́ ọmọ ìsì pàkà ha ní ìhọ̀mọ̀ lọ́mọ yẹ kásánà ọ̀bà ọmọ ẹ̀yẹ ọ̀yẹ ju ìkọ̀kọ̀ tí ọmọ náà àti fred ọ̀nọ́bọ̀ ọ̀nọ́bọ̀ wẹ́ẹ̀kì àdúsí sáàm àbọ̀kọ ọ̀kùnrin kúrẹ́ ọ̀tá yẹtẹ dọ́mọ̀rí ìṣẹ̀lẹ̀ nkàfáyé sẹ́mẹ̀ dọ́mọ̀rí ìṣẹ̀lẹ̀ nkàfáyé sọ̀kọ́nàyọ̀. ọ̀nù kúkúrú mi ọ̀nù kúkúrú mi ìsọ̀kọ́yọ̀ ẹ̀yìn sẹ́mẹ̀ bẹ́ẹ̀ kọ́ mẹ́rin àjọ náà àbámẹ́rin tẹ̀lé dɔka ɔvare maka ne esi ɔzɔ umantan ɔkane de mantan imanta ere eme ɛnɛ ɛnɛ kane hɛyɛ ŋo de nɔra yi ba hɛtɛ lọtí tó mo ní. náà mo ní sí pé ha àpẹtẹ. N'i náà ìran ẹnu ẹtukun kẹrìkẹtẹ nínà ni sọrọ nìkùmọ́ntà ẹnìkùmọ́ntà kẹrìkẹtẹ náà yọ wa nka yẹtọ ẹdọm nàkàrà ẹwọn ẹtukun náà nọra yẹ ọyà bẹẹni ni wà bẹrẹ máa akọ ẹtẹ dẹ òzèlú dóbi yìí yọ ọdẹ èrè ẹnu mọta dọlọ bá kàá wẹrẹ dọlọ bá kọ ọgẹ abẹtukọ ọkọ ọgẹ anko mɛ ka ni skɛlɛ ɛɛ askɛlɛ ɛɛ skɛlɛtɔ skɛlɛ ɛɛ skɛlɛtɔ mɔtɔ fi o tó mo ni mu skɛlɛtɔ ɛɛ tɔntiki o o ɛ ma bɛ fɛn ko skɛlɛtɔ n'a yɛ lɛ skɛlɛtɔ mɔtɔ fi o tó mo ni mu. dame ni o sɛ deere ɔbi ìjẹ́kùkọ́ nínú àkóò gẹ ọ̀nìrọ́bí lè máa àkóò gẹ déèrè rèé dɔmɔri daaguye kpɛɛŋo deeriire dɔmɔri dɔbɔ kɔmpaa kpɛɛŋo dɔɔre dɔmɔri dɔkɛɛ ɔtɛɛ ama akɔ ama yina no sɔgbɔ dɔtɔtɔɛ dɔɔre aban dɔɔre dɔmɔri nu hɛwɛɛŋo bikari kɛta ne kɔɛtɛ dɔndowu ọmọ yẹn bíbí mi kàbíyà kọ àkàkà ìní kárìkẹtẹ mi mèmèbìrà ìní ìhànmọ bí kárìkẹtẹ rẹ ọkẹkọ ìkìyà mùsùlùmí gbọdọ òkú bẹni kú ọmọ náà zunubi bibiani kuma ana mmefu muri wakati wanzuri lahi marika walinajaalaka ayatan linnas wanzur lalibamu kaifa nunshidha thumma naksuha lahma domuri wawakafa uzairu were kani were were karikata ime ma ha ime ma ime ma me ibi wekwe ho di rasobe no ọ̀rẹ́ mọ́mọ́ òfin yàrá so bẹ́ẹ̀ wà rẹ̀ di àfi ọ̀nyẹ́ra yẹn hẹ̀ nínú àjọ rẹ̀ kàkà bá ká yín dání kú àyín dání kú. olùdíje alaka ayatan lè nàásì wàlàjẹ́ alaka ayatan lè nàásì ọmọ mọ̀ràn abdullahi bin abbas rọ́bì allah anu bẹ́ẹ̀ tu wọ́n sọ́nà nìrẹ́ ọmọ sí ọ kí ni aya iná sí ẹ náà mo rí ni ò zẹ́rì kọ́rẹ́ bì ọ̀bì ká. mọ́tún tó múlò ní. ìjọ hiru máa ń tan lọ́pàá hu dáa ní ẹ̀kọ́ra nù. ọ̀nà sọ́run ní ẹ̀kọ́ra ẹ̀kọ́ra kó wà rà ra ẹ̀ one hundred years interval century ẹ̀yẹ́rọ wọn ẹ̀ hà ó kúkú àtẹ̀mí bí ẹ̀kọ́ra mi báyìí ẹ̀kọ́ra mi báyìí ewu àwọn ọmọ kúrè rẹ̀ à ń kà lẹ́nu ẹ̀. àwọn ní ma ọ̀bẹ lọ́wọ́ ọmọ wọ́tọ̀ ọ̀kùnkùn yìí Na hàn tù àmì ìkìdè lọ́rì jùmọ̀jùmọ̀ ọ̀rẹ́fẹ́ ọ̀sọ̀ kọ́ ìzọ̀ ọ̀nà ìzọ̀ ka ọ̀nà ògùsèká ayé ni irí na wùzé wùrà ẹ̀ bẹ́ẹ̀ kiri èyàn náà ní bózíra ayẹ́tẹ́ ìtúrò òru àbẹ́ na yẹn ní nọ́ọ̀dì ọ̀rẹ́ yìí ọ̀nì ọ̀bìyẹ zero ní fámìlà náà èyàn náà nù sèkà àrí ilé yìí zero báyìí bí yẹn máa ń dọ́ka ọ ilé yìí zero yọ irú rẹ̀ bẹ́ẹ̀.

dɔkɛ ɔnika yi ɔni uzeyi wɔ jɛ ni nyɔnɔ ndɔka yi e, uzeyi yɛ nani yɛ ini jɔnɔ and uzeyi wuzi la yɛ ɛbɛɛba forty years dɔyɛ ɔlɔwɔbɔ yɛ o uzeyi yɛ nani yɛ ini jɔnɔ ɔba ɔdi ni ɔdi pere yɛ ɔmori gbɔ ɔmori yɛ ọ̀dọ́ mi ẹ̀wú ayọ̀bá ẹ̀ńkẹ́tọ̀ ojú etí tọ́lá dọ́gba dúró ẹ̀tọ́ ẹ̀ńkẹ́tọ̀ náà banáàna wà á kùzẹ́ ìwé ìbí ní èmi gbé yà á ní ìfẹ́ ọmọdé yìí náà hẹ́ yà mí èmi kí máa dúró ẹ̀wù èmi dɔka kwɛtɛ riri yondo morihi ɔba ma ko nwusu alu kwɛtɛ kwɛtɛ riri yondo morihi di nyama ba kwɛtɛ dɔka ye maa mi bɛ nu ibu zeyiru izɛyizan Ewa bi uzeyiru izɛyizan kini ye ewa bi mori di mi ibi yahudi ni ni ize ozi wùzéwù ojú ọmọ ịma ma ní ìjọ̀nà ọ̀nà kubi sheik ọba ọba ní nira anyị ẹ̀kyẹ́ ìtúrú ẹ̀wọ̀n yìí ta ọ̀sẹ̀rẹ̀ ọ̀rọ̀ na sọ̀kọ̀ sọ̀tún tó mọ̀ yìí. àmà níbi ha kọ̀ de kama mme ya yìí ló sù àbọ̀ mọ̀ ujia na ọmọ a tete anara e, one hundred and eighteen years ọmọra adara ọkọ iri nyẹ ayọ ni ọbakọ hi hinyẹ ọbakọ hinyẹ nene nene lọ́tọ̀ tó mú. ìtumọ̀ ní mbà kabdala ibi na abbas ọ̀sìn ọ̀rùka ilé náà ló rí fan tó dọ́ka yìí ọ̀yìn yìí iná mọ̀ hàn ní kú iná mọ̀ hà lójà ní ibò ọ̀dọ́kùn ní bó ti tẹ dáhàjá ní ọ̀dọ́kùn ní bó ti tẹ. bí àgbàlá ibi na abbas dọ́ka wọ́n nínú àjẹ ayọ̀ tó ní national mori kaayọ̀ ọ̀nyá àwọn ọ̀nà dọ̀mọ̀ sọ́ọ́mì àfihẹ́ yàrá mi. ìjẹ́

ibẹ̀ wà pọ̀ ẹ̀tẹ̀ ozi uze yìí wọn wọta dọ́kà tó uze yìí dọ́kà abẹ́ni uze yìí anyi ìsàmìjú jònyára máa ní zan anyi ìsàmìjú jònyára amáyé ní zan ẹbí uze yìí ló rẹ̀ ń dẹ́ ẹ̀rẹ̀ dọ́gbọ̀ ọ̀rọ̀ lónìí tùkà lọ́sí kù zẹ́yìn yọ lọ́sí tó mọ̀ nínú. lọ́wọ́ àkáyé wa nìkan mórí ọ̀dọ́ mu hẹ́mẹ́rẹ́ àìkyẹ́ hìdá bàrẹ́ máa hàn kọ́ ẹ̀tẹ́n. àtàwọn ọ̀rọ̀ ni àtàwọn ọ̀rọ̀ máa bọ́nà atawura anabita ka na nika ase bete kyire anika ɛtɛtɛ ase tɔ akadi uzeyi wɔ ɔbɔ ɔtɛtɛ do nie wɔn ani uzeyi wɔ no nyɛ wɔ yɛ ɛyɛ da ne fitiri ɛtɛtɛ no bɛfo anan ɛyɛ da ne tɛtɛ do si atawura na ɔtɔ dɛ wɔ atɔ yɛ di uzeyi wɔ bɛ nyi ma da azɔ wa atawura ɔfɛ ɛna uzeyi bi ta ko kɛnɛ sɔ tɛ kan dɔn naa. níbi kòkà àbísà àzọ ẹni ọ̀dísà yìí tẹ̀ka ntọ́nù ẹ̀wọ́ dè mú nyè kọ́wọ́ àbísà àzọ ẹni ẹni àti sísìsì àti ìbẹ̀lẹ̀ iná kàwọ́ra ọ̀rọ̀ àtàwọ́ra náà ni ẹ̀jẹ̀ inú náà lọ́dọ̀ náà fún dájú yìí àmì tí bá eke náà gẹ̀yẹ̀ bá dẹ́ka yìí àbísẹ́mẹ́rì ni wùzẹ́ ìwà ẹ̀ bá ká kọ́ àdùkú ju òmùrí yọ ọ̀dẹ́ anọ́mẹ́ kọ̀má ni àyọ̀n wùzẹ́ ìwà ojú òmùrí ẹ̀ ẹ̀ lè yá ni wùzẹ́ ìwà ojú òmùrí lọ́sọ̀ ojú òmùrí ẹ̀ lè mèsì ojú òmùrí yọ wùzẹ́ ìwà yẹ̀kú dèlè wọ́n mọ̀ ní kàfíkẹ́ kàwọ́ kọ́ alẹ́ fi yẹ wúwo wúwo wúwo wúwo wúwo وقالت النصارى المسيح ابن الله أنا أنا كمولي ومن شيء يفعل تومولي كان بابا كوكوني أنا هي أزير كوجو مولي هاري كان أزير كوجو مولي وقالت النصارى المسيح ابن الله adịrịrị ka nebi dị isa kụzi omori ya ọrịa anụ nọ ya kwuye ka nebi isa omori ma na-atụ na kwanya onye nọrọ nọrọ ya enye edebe ya kumfa ya kwu na omori omori tụ na kwanya ka ka matala ka matala خلقه من تراب ثم قال كن فيكون أمري أكفجوا النبي عيسى إذا عمري أمري كفجوا النبي آدم خلقه من تراب النبي آدم كنا نهو نزي ثم قال له كن فيكون أدرى من أمري كيوكا ومعي آدم نظر آدم omuli okane biyiisa obali iisa tinire konya ndo biyiisa tinire konya ndo nyane maana eanyikaye banyonolononere ime bahula babe elisahawo oba bwomuli wahyoka iisa buno mariyamu iisa nabuzi mariyamu omuli omuliwakaka iisa ibunu mariyamu iisa anabuzi mariyamu tulasontumulimu tí ẹ sì lẹ́tọ̀ mẹ́mẹ́. Múrí ọ̀họ́ yẹn. Káyọ̀ kò múrí ọ̀ma ń tẹ̀lé rí ìmẹ̀ yìí tún náà níbi ìsà. Amadu múrí àkáyọ̀ ní bọ̀bọ̀ nánà yìí ìsà kojú múrí ọ̀bẹ̀ ni. Ọ̀zọ́nà nínú tún náà níbi

ọtọnọrọ hóòlù wọn wéèrè náà ọlọ́àbò jòzẹ́ìkà jòzìkò ó lọ́wọ́ borí ọ̀nà ṣó yẹ tẹ́ ìka náà àmì náà wọ́n àtọ́nà ẹ̀ déèdì jòzìkò nọ́rọ̀ òun yẹn náà wọ́n mi bọ̀ wọ́n. ọ̀bẹ̀rẹ̀ ọ̀fúnmọ́pá àgbégbé ọ̀fúnmọ́lẹ́nu lóògùn ẹyẹ ẹ lóògùn ẹyẹ ọ̀dọ̀ ọ̀bàrún ẹ̀kọ́ ẹ̀wọ̀n bí lóòhìrẹ́ bí lómi lóhìrẹ́ àná. mọ́mọ́ yà ń lọ àkàlù fún lómi ọmọ ọmọ ọmọ ọmọ àrẹ́dà àrẹ́dà kọ́ni yẹn. mọ́mọ́ yà ń lọ àkàlù fún lómi ọmọ ọmọ àrẹ́dà do hira dari gono ni hira nan ijo hore ewu yi bale israeli ne agreman agreman ne bizo dole ewu ye hiwe yi da ale don dore dore dore so wa yete do wa yi do wa yi zia do wa no kono yi sallallahu alaihi wasallam eh oh kukwete qur'an obi bi mi abese oh kukwete eh ini mujiza ata nabi nɔɔye ini mama papa nabi nɔɔye ya ɔno omori fi mɛwɛ la ovi ana hɛfiyɛ ka nabi ɔntoe abani pitiɛ iri ondo omori hi yɔ lọ́tọ̀ tó wọ́n yìí àgbọ́sọ̀ ní ìmìnirin yìí mẹ́dẹ́ àfihàn ojú òmùrí èkójú òmùrí yọ ọkọ̀ lọ́pọ̀ màsíhù وقالت المسيح وقالت وقالت النصارى المسيح ابن مريم أن ló mú ní ẹ̀ ló mú ذلك قولهم بأفواههم يضاهئون قول الذين كفروا قال له الله أنا يغفرون ذلك قولهم بأفواههم omoriki tani bɔbɔ tɔkoko atɔwɔ wa tamaki uzeri wojú omori tamaki abidigi sɔ wojú omori omori kiri ire ne nɛsiri ne ne kɔɔbɔ nɔ ɛyɛ ama nyɔɔri ɛ ɔlɔ mɛri n'omori bɔka yɛ yu bahi una kɔmna ladina kafaro min kabel omori kiri bɛ wuli ni ka ɛnɛma bi ni kafiri ɛnɛma bi mu kafo ɛnɛ nana fa na hajujɛ tɛ ilimu kawaneme olimu ilimi ɔkyerɛ kawaneka ilima nɛɛne ne ɛne ɛne ene ene ene ne ra hɛ kaa no ilima dɔɔni wuna kɔɔna ladi na kafa wu min kabiri ɛyɛ akɔkyerɛ ilimu kyerɛ ne kaka ɛna nabi de mo kawo babi dɛ ɛna ɛrɛ ka kɛfiri yɛ fɛ gazu yɛ tɛnne anayɛ kori uriɛnyi dɛ yɔ yɛrɛ ha idze yɔ yɛrɛ ha dɛ ka uriɛnɛ edzewu di malaiku nɛnɛ gozi yɛ omori yi ɛkɛmɛlɛ kɛlɛ bi yɛ omori uriɛnɛ dɛ la yɛ ka dɛ edzewu di malaiku nɛnɛ gozi yɛ omori yi. اسمه تنتو مريني أنا مريسي كاين صوت النجم كأفرأيتم اللات والأنثى ومناة الثالثة الأخرى ألكم الذكر وله الأنثى تلك إذا قسمة ضيزى أمريكا أولي أولي أولي أولي أولي أولي أولي ọ ọgbọ́húta ní wáhí mà náàtà na ata ọmọ náàtà na ní ụdị jéhùdì màláìkẹ̀ dị bozí omori màláìkẹ̀ níbi ìkújó yẹn nẹ́ẹ̀ níbi omori ma ẹ̀kọ́ omori omozi àmá ya ojú A ibẹ̀ yẹn nẹ́ẹ̀ alẹ́kùnmù fẹ́fẹ́ rògbò wọ́n lẹ́kùnmù ẹ̀wọ́n ní a, na.

èyí náà yà ìgbọ̀nà ọ̀hún náà lè gbà á èwòrán àdúgbò ní ilé ìwòrán náà jọ mọ̀ wọ́n yẹn náà lè lè ọ̀sán níbi kìsìmọ́tún bíìzà ọ̀sán níbi ọ̀gígà anáyìnkù náà iná. ọmọ ọmọ yìí lọ́sí káàkà wà jẹ́ àwọn ìmàlẹ̀ ìkẹta nàbí iná ọm ìbá rahmani iná aṣahidu khalqahum sátòkútàbò ṣàhàdàtòhum wọ́n yóò sáré wọ́jà ní màmá ìtẹ́kọ̀ lọ́dún náà ń gbọdọ̀ àwọn ọmọ mi náà ọmọ ní kẹ̀lé náà ẹ̀ bá yẹn màmá ìkẹ̀lé náà kàkà orí yóò mórí ẹ̀ bì ní orí yóò mórí ẹ̀ bì ìnáta dẹ́bàrà wa kẹ ìjẹ́ yẹn nà ẹ̀ bì ebi bi ìjẹ́ yẹn nà ẹ̀ bì ìjẹ́ yẹn nà ẹ̀ bì yóò mórí dọ́mórí ẹ̀ wá sẹ̀ka yìí àṣà yìí dó kọ̀lọ̀kọ̀ bẹ́ẹ̀ ni wọ́n màmá yìí lọ bóòmù yẹn ni bóòmù rí ìkàwá jẹ́ ẹni ni dóòmù rí ní yẹn ni

ọ aṣọ yẹn ní ju ẹ̀mí ọ̀rọ̀ àwárí káàkiri ọ̀nà aṣọ ní ju ẹ̀mí ọ̀rọ̀ àwárí fásik anakama ọ̀rọ̀. àzáyé ọ̀nà ẹ̀yìn náà ká láyé àṣùnà mara máa mọ̀rọ̀ òru wọ́n yẹ kó àlóòrùn máa yẹ mọ̀rọ̀ òru. ẹ̀mí wà ní ọmọdé wọ́n tún tún mọ̀lẹ́sì. àwọn màláìkà ní nà ya owó ẹni nà fún mi kàsíbí ọ̀yìn mọ̀ ìnìyẹ ọmọ yìí owó ẹni ẹni yà tó ọ̀yìn fún mi kàsíbí yọ̀ ọ́nà. ànkẹ́ wẹ́ẹ́ ká yà tó wẹ́ẹ́ à ẹni nà tó ọ̀nà bọ̀ tó wẹ́ẹ́ ní ọ̀nà subhanallah ọ̀nà ee eh, subhanallah ẹsẹ̀ máa ṣe tó wọ́n bọ̀. نمري آه. ذاك آية وانك يضاهئون قول الذين كفروا من قبل قاتلهم الله قاتلهم الله ألا ينفقون إيه، أزيري نمري أرى دانني أزيري نمري أرى دانني أنا ينفقون سنوك هرزي هرزي إلى إذا إذا ɛmɛ bi dɛ ɛdi lɛ ne ahuro zaa ne yà fi ebi ne yà fi ebi lọ́sọ̀ tó omi omi yóò dọ̀ ẹ́. إذا عمروا اتخذوا آبارهم قربانهم أربابا أولياء من دون الله والمسيح أربابا من دون الله والمسيح بن مريم وما أمروا إله واحد سبحانه لا إله إلا هو سبحانه عما يشركون bọ́wọ́ àkàrí pẹ̀lú àyẹ̀húdé nínà ọ̀rọ̀ masọ́rọ̀ pẹ̀lú ẹni ìpínlẹ̀kàdó àhàbára hù ẹnana bọ̀ náà yẹ iná ní pọ̀pọ̀ kókó ezire menene ebarawa ezawa ebarawa rubana hum inanaba bana heke inani bobowa wa ezire menene ezawa ebarawa arbaba min ebarawa arbaba ebarawa umuriye ne min dunillah enabo umuriye ebarawa arbaba ọ̀sán náà ẹsẹ̀ náà náà ẹ̀kẹ́ mí ń dùn ní nílá ọba bí mo wù tí wọ́n ti ń tó bọ̀. wọ́n lè sí ìdáhàbí náà mariam. àbẹ́ mẹ́rẹ́ náà níbi ìsẹ̀ anáwọ̀sí mariam bẹ́ẹ̀ bàrà ọmọrí yìí bẹ́ẹ̀ bàrà ọmọrí yìí. إني آل عمران قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم الله نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون قل يا أهل الكتاب ewon to mori kai ani bobo ne le ewon ni fita kan da yete ta'ala ila kalimatin bino chire on yara ne ne sawa'in bainana wa bainakum atire na mani onyo nyara bi ina kan ire no onyo nyara bi ida onin ida ya ti da onin ne ini ke sabe ka allah na abuda illa allah wa la nushrika bihi shay'a ini ka sinyi sihe kosa emu onyere genegene na asanye sasa mmiri si ba wuru aheke wala ya tafiya wala ya tafiya babu na ababu aribana min dunin lahi fa'inna wallahu fakulu shadu ya na muslimun na se ire zenwu di ya zenwu lord senior lord nibira eh Let's not talk about you.

lójú orí wọn lójú orí tè kọ́ mẹ́ta kẹ́nẹ́ ọmọ mẹ́ta kẹ́nẹ́ ọkọ̀ ọ̀hún kànga dọ̀ọ̀rọ̀ lọ́tún tó mú yìí lọ́tún tó mú yìí ọ̀nà mẹ́ta náà rọ́bà muhammad sallallahu alayhi wa hadith ọmọ dọ̀dọ̀ ẹni rẹ̀ ọ̀nà náà bí ebi ehu zion fm. وما أمروا tani bɔbɔ tɔkoko atɔwɔ wa ɛni sase kɔdɔ yi nyi pari ka ye. ɛni huni ka ɛhɛ ko muri ɔn nyɛrɛ genegene muri mɛ kiko nyɛrɛ ɔri la ha illahu subhanahu amma la ilaha mi kiko nyɛrɛ genegene na huni ana hɔ hɛkɛ ana wɔrɔ ka hɛkɛ ebi omuri omi yɛlɛ tsɔtsɔtsɔ sɔdehana ɔni bi bi omuri ɔnɔ ama yusirikon ebi omuri ɔnɛ na sɔhi ne ye omuri ɔni wo ni sɔ yɛ asi nkɔ wo ma hɛnɛ ne yɛ asi yɔ wo ni sɔ sɔdɛ na hɛkɛ eba kɔ omuri omuri kɔ ɔni ne ba hama ɛbɔ na omuri ɛbɛ ba hama lọ́tọ̀ tó wúlò yìí. anábàá muhammed sallallahu alayhi wa sallam. baba kame ini hadith tirmidhi an hatim hadith ibn hatim okay ataitu nabiy sallallahu alaihi wasallam okono vitu nabi muhammad sallallahu alaihi wasallam wa fi ulqi salibun danyi ochepewahi onai norokani cross hayo ni bila ayi ochepewahi anai ono se goro kwa min dhahab deki gold asemen deki gold asemen don nem فقال ما هذا يا عبيد أنتم دوكا سسني جان يا عبيد اقرأ هذا الوطن أولي أولي في الوطن شكا كولي نيكا أنتم أولي أنا هي أولي دم أولي أولي في الوطن شكرا كولي لكن أنتم أولي وسميته يقرأ في سورة براء براء ọkaba ụkwụ nke omori sọlọ sọlọm ọba sọyọ nọ níbẹ hóun sọtù tọwba ọmọ bá ahụ omori ya ahaba ara kọkọ wọrọ wéyìí sàmà hẹ̀kẹ́ iná ní bàbá mi àná bàbá wọn wọ́n dúró ilé wọn. ibi wo ilé rí bàbá láti ọ̀tọ́ mi nìyí christians ni ẹ ẹfún ẹfún ẹfún wúri hẹ̀kẹ́ bẹ́ẹ̀ ni á má hẹ̀kẹ́ bẹ́ẹ̀ má sọ́mọ́rì má hẹ̀kẹ́ dé jáde rọ̀bà nẹ́fẹ̀ẹ́ iná ní bàbá wọn wọ́n dúró ilé wọn nìyí kristian sɛbɛn dɛ àmọ́ ọmọ yẹ iná ní bàbá kú ewu a yahudi ni yahudi ni ẹni ọyẹ o israelite ẹni ọyẹ ẹyẹ ilé ìmìnira ya ẹyẹ iná ní bàbá anyagbanilẹ ìdazí yìí

ọsán mi dáná yìí yahoo ɛna nana adi geteewi de aba kekeewi ɛyɛ bɔ mɔmɔri oni sɛ ni islam islam yɛn ta hɛtɛ ɛna bɛ ɛna bɛwɛru ama bɔ ko ne dani kɔkɔ wɔ wɔ nuru ne bɛwɛru abɛnti ne yɛn yɛ islam wọ́n tuntun mi abdullahi abamani saba anadi islam tẹsí mu náà fi ń kyi ọmọ kúfù tí na hẹtẹ ní islam dana sayid na ukman ọni yahudi náà ibi tafik dáwọ ọmọ rẹ ẹnna yẹn kọtọlọtọlọ anbiya yi wọn awuliya yẹn ẹnna wọlé yomori ní ẹnu wọlé yomori ni yahudi ni ọkọ wọn bẹ israelites ukɔrɔbɛ dɔbɔ nɔɔn ukɔrɔbɛ dɔbɔ nɔɔn ɛnna kapɛlɛ ne sɔmi mi bɛrɛ tɛrɛ dɔɔnɔ mɔɛ la taba ne na dɛ wɔ kana kooli dɛ sɔfɔlɔ kɛ u didi ne yɛrɛ wɔɔrɔ la ayi wa lahi ale umuri bi ni ju ɛ nika ya saawu na fil fasada ɛ nima maa yi sɔ ti di yi bɛ tɛ a b'o umuri bi ju ɛ nini agbóhùn yìí ju yà kó dùn láti ọjọ́ mọ̀ nínú àwọn ọmọ yìí ju yà nìní ọmọ yìí ọ̀há ìlú ayé náà ọ̀há ìlú di yà nìní amen dọ́tọ́ mọ̀ yìí káyé àdì anáwọ̀dì hafin ká ṣé àwọn na nìkan náà kọ́ ọ́ lọ́wọ́ ọ̀nà ọ̀rọ̀ ká na ọ̀nà náà nínú ìwọ̀rọ̀ ká ní ta abe ekowuli de iri de iri nyina de akpɛ ɛmɛnyɛ nyi kɔrɔkɔ ya ya ya ya ya bi kori fi ala nkɛ wɔyɛ kori fi ɔba hɛkɛ bɔtɔ mo nsuo ɛnɛ yɛ ni ne wɔ ɛnɛ yɛ n'aka yi ka wɔ abo ne wɔrɔkɔ ɔde du voto ne okpe wɔ du a owu a ɔba avɛ du a su ɛtɛ sinasi o tobi sɛ bi eyi na wɔn.

ama innahum lam yakunu yabudunahum nti wòle kẹfẹ ní asi de ẹ bọ ní kàkẹ asi de kẹtẹ wọ kẹfẹ wà wọ wòle yẹn ẹ bọ ní kàkẹ asi de kẹtẹ wọ walakinnahum kanu ama azẹbi náà ka ìdá ahalu lahum shay'an istahalo ìjẹ ẹjẹ ẹ ní sábọrọ yìí wa dẹ bọ họ mẹ bọrọ dẹ dẹ yà mọ wọ́n yìí haramu alayhim shay'an si enwe mu ibada onu na omuri si hiwa kɛya mi ɛyɛ ahɛ kɛwa no afi ibada na obi ohun so no atahali wɔ tahali esa ahɛ ibada tahali lɔri ko omuri ɔmɛ ɛbɔrɔ maa ni mɛ na ɔwɔ amɛ tahali ɔmɔ omuri mɛ enyi si aso maa ni mɛ na ɔwɔ amɛ ibada wɔ no ozo na omuri di kaka ɛza wa ɛyɛ bara wɔ omuri yɛ nɔbɔ no ɛbara wɔ ori lọ́tún tó mọ̀rí mi omori ọba ya yẹn mi náà mọ̀rí dà kan ní ka yorì dùn náà ayé yóò tufi òun lóra mọ́ ẹ bí àfọwọ́ yìí ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون يريدون أن يطفئوا نور الله omori kai adane nani yahuda na nasara ne ne anu babo toku ko atowa wa ene skini mio sali nuru allah etu yo omori ono omori se tehe ene tu yo nani ono ba nabai muhammad sallallahu alaihi wasallam ene tu yo nani ono ba qur'an onto omori ko we qur'an ko we Quran that way is getting the mirror bí àfọwọ́hìn ẹ̀ṣin sí rí ní mìíràn dẹ́ni káwẹ́tẹ́ wọ̀nyẹ́ àbàlọ́ ńlá ayé ti mà lọ́wọ́ ọmọdé kò ní yé ẹ̀yìn olórí akọni ìdítiwẹ̀ ẹ̀nà ẹ̀tẹ́ ìdítiwẹ̀ ẹ̀nà akọni ìmẹ̀ ẹ̀jẹ̀ tẹ̀. wọ́n lọ kí ẹ̀ka ìkàdé ọ̀nà ìkàdé ìyẹ̀yìn ẹ̀fẹ́ gbọ̀ ọ̀fẹ́ rẹ̀ ọ̀nà ọmọdé ọ̀nà àmẹ́. wọ́n lẹ́yìn àwọn rasúlà bilhuda omori ọ̀nà tọ́ntọ́nù tún ni bilhuda rírẹ tó wẹ̀ yóò rúzọ yẹ ọ̀nà alukur'an ni wọ́dínì laha ọ̀rìn ni àhàkìrẹ́ ìrẹ̀rà ọmọ bíi islam ni ní orí ìràwọ̀ aládìní kúlẹ̀ wọ́n làwọn kẹrẹ́ alẹ́ mọ̀ṣẹ́rẹ́ wọn muri oto onto muri aba beto we don se kan dire ire ra na ba qur'an na ba beto we don se to to ni ba ba se he kana ni do so to he do so to ke be ba ba he kana piti re se wala o kari al mushrikun o ze yi kas du je tan ni eyi o ze yi eyi o ze yi kas je ni bi ni ani bi e ze yi eyi o muri aba he kana aba o asi islam e teba gáàsì yíyọ sẹ́ni níbi ká oyè yìí èyí omori kan náà sáyẹ kánú náà ẹ̀tẹ́ bá wọn náà kẹ́rì hàn mo ṣe lè kó insha Allah. sọ́dọ̀ kan bá kọ́ ní ozi ojú ìwé yìí ọ̀nà orúkọ náà. akáyà yóò bẹ ọzọ gẹ ẹ̀ẹ́nà anábì islam. bí ẹ bá ní wàá tọ́ ẹ̀ àbí bí ẹ bá kálmẹ̀tì ṣahada kọ́. ilé ọ̀rọ̀ amáyíká ẹ̀hẹ́ ẹ̀yà ní ìrọ̀ amára ẹ̀ múlẹ̀ náà wọ́n tẹ́ ẹ̀mbà ní jẹ́tẹ́ ẹ̀mbà múlẹ̀ náà wọ́n tẹ́ ẹ̀mbà ní jẹ́tẹ́ esi ni ya ni kakra tɔkɛ mi na adi mu ɛkɛ ɔbi ɔnɔba ale soto pakɛ ana awɔde saibɔ ɔhɔ no na ata ana yàrá yà ntọ́ kẹ́ èsì so hɔ èsì so a èsì so ɔtɔ hɔ ama masalasi anayi check ɔne masalasi ayi anayi check point maa naa adi to hɛrɛ toro to. ne tuka a nyize kyi ɛni da kanan ani mpa yi na ɔka wɛki esan mɛka aka nye ɔkɔ ntemporally ɛrɛ so.

ɔre ɔmɛmɛ ɔbɛtena n'akɔ nkaketewa dɛki no no dɛki no no di urgent attention ime koso na point ɛdzɔ tɔnte ɛdɛtɛ nkata na ma ba ɛnɛ e, e, ma so wuli ɛtu ya ɛta wɔ tɔnte kɛnɛ ɔwɔ yɔ ɛyɛ la yɔ ma bɔ kaka ya bụ pansikiri ɛnɛ ɛdi ɛkunu na bɔ Dị yɛ nika yɛ irihɛ di nyɔnyara abɔ na ɔbɔ isu wa aho mek wee ya ko nye kehe awu ana ado rere ni kaari he na sanyi seba me biri ya eh iri hi omori hi baaye me kamere dere iri hi omori hi eh shini ni ao ume me anu zo me obo bo ya me kamere ume ma adu onwe wa buri hi omori ono ma adu agun ko ni bi wa je eh kuku ni eh boro te kuku za jure bí a máa lórí wọn náà àmọ́ national abanyi wúnika yìí yasọ́wọ́ ẹ̀kẹ́sì rẹ̀ yàwó kákìmọ̀ national abanyi àmọ́ náà ọ̀rọ̀ dàgbẹ́ àmọ́ abanyi wúni mọ́ national abanyi àmọ́ lọ́sọ̀ tó múlí ọ̀bànyẹ́ ní mẹ́lẹ́sọ̀ gbọ́rọ̀ máa kàdé mẹ́kẹ̀ environment ama afa ni na ilo aina ta na environment an ama ija ayi ke ija ijo kuda ya matla fi oto mo ni tiye sala fi oto mo ni solid osan bi solid mosque ele ele kuro san ele kure mo san ele ta se ba no eh ble pru ona inu mo ro yi ko inu ko lo lo masters ni very solid hundred years to come àánú màá yẹ ọmọ ẹ̀rọ ni yẹ ẹ̀dẹ̀ maintain náà. Pẹ̀sùn tó wù orí ọba yà. Lo adéke ha ọ̀nẹ́ náà ẹnlẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà bí Islam bí abẹ́ni wọ̀nyẹ́ dẹ̀. Aláàbò àkùrọ̀. Ilé ìkòyẹ́ bàtà. Ṣé ọ̀rọ̀ ìṣèjọba náà wẹ̀ lórí yìí? هذا كذا كعاك لا إله إلا الله الله كمسلم يا كل مولود يولد على الفطرة أنتم بريك بوجا ماما إن إسلام أما أتون وما سنك أنا كدام أزاي ماما أنا رازا جوزان بابا بابا كوا بابا وان أذكر ما أيكوجا تن أنا نجى أنا دي كلمة مسلم يا أنا نجى أنا اه كوا New Jersey. New Jersey. Bọ̀tọ́ tí ó tọ́ mọ́ nínú. Omúrí òṣèré sọ́rọ̀ ní sẹ́rẹ̀ èyí. Omúrí òṣèré èyí. Ẹnu wọn mọ̀ pọ̀ ọ̀dọ́ yẹn lè sọ̀rọ̀ ní Islam àti ìjẹ́ lẹ́ẹ̀ka lè kà bẹ́ẹ̀ lẹ́wọ́n ní Islam. Omúrí òṣèré àbíjẹ́ náà ọ̀bàrà wọn ọ̀sàyọ ina ibo ni ono muri owa ono muri owa muri oso godo na nyal banko se mewa ye eh obi ovare se ne godo eh ono ono rowa ka se mu me godo amen amen se ma ke o ye ne bi asit kalma ara se ya inshallah ara frente kaka ashhadu an la ilaha illa allah wahdahu wahdahu la sharika lahu wa ashhadu wa ashhadu wa ashhadu وأشهد وأشهد أن أن محمدا محمدا عبد الله عبد الله ورسوله ورسوله وأن وأن عيسى عيسى ابن ابن مريم مريم عبد الله عبد الله ورسوله ورسوله الحمد لله The are the to they are too many. Mike? Your the next of Nessa either. Mio, mio, mio. Allah, ilaha, illallahu, wahadahu, la sharika, lahu, wa ashhadu. أن محمدا عبد الله ورسوله وأن عيسى ابن مريم عبد الله ورسوله سمعت يا أصح هذا سير كاكا شهادو الله إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله wa anna isa ibina maryama abdullahi wa rasuluhu simaki ojana ba oni ire son simaki o kaka la ilaha kaka la kaka la ilaha إلا الله محمد رسول الله yakó omori yà wà omori ọ̀sá ẹ̀kọ́ náà ni lẹ̀wọ́ ẹ̀yìn tẹ̀tẹ̀tẹ̀ arìnrìn àbí ẹ̀wọ̀n ni committee jumat mosque mesika mmiri ewu ni within five minutes abẹ́wò náà ti kàn ti jimot mosque ti checkpoint ti agasa ti karaworo ti di chekedɛ on the others mesika mmiri ewu ni a very brief meeting within five minutes aman bɛ chekedɛ. اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من أراد بالإسلام والمسلمين سوءا فسلط عليه صفة خالق جبار السماوات والأرض يا ذا الجلال والإكرام يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر ارجو كيد من أراد أن يكيدنا عليه وهول مكر من أراد أن يمكر بنا عليه واصرف الخذلان من أراد أن يخذلنا عليه واجعل سوء من أراد بالسوء عائلا عليه alimọ̀wọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́ sẹ́mi lẹ́hún ní ìsìkà rẹ̀ mọ̀. kẹ́nẹ̀ ẹ̀ bá ọrí rẹ̀ họ anu bọ̀ bọ̀. Godwin. Alawi ok Godwin Godwin ọ̀rẹ́ ẹ̀ma ìlú yẹ ok. Masha Allah. Hanyanu sẹ kasa bi lẹ́hún ní ìsìkà sẹ́yọ̀. Sẹ́mi lẹ́hún ní ìsìkà sẹ́yọ̀ ozi. ما شاء الله ما شاء الله يا يا سي عبد الله يا ايه انا ما شاء الله سدير هنو ọlọ́wọ́nyẹ náà انا dèrè اني rẹ̀ hípò bá faith masha allah ma ṣe sọ ma يا Sumayya masha Allah ɛna eh, eh, ɛba na wɔn ayi de ekomori sɛbi de bi ekomori yɛn de munira masha Allah asayɔ maimuna omuri ɔmɛrɛ ha nɔ ɛha barika yi wa omuri ɔmɛ hɛ nɔ izɔ yi wa. ọ̀ṣáhẹ̀ kọ́ ní yẹ pẹ́tẹ́tọ́ àbẹ́ náà ọmọrí náà gbogbo eléhu náà wà náà bá ṣe nìyẹrẹ ààrẹ aláàmàrin náà hàpà hàpà àwọn ṣe sáà ní yẹn ká kì tíyẹn kẹ ẹ̀ tọ́yìn náà dẹ́n ẹ̀ wọ́n yìí kẹ́ ẹ̀ abẹ́ nínú ayé na wa public e, silently wọn mi mi atake ha bɔsɔ n'adze ama ebie abe bi eti nye ŋubu wɔ yala yafe tɔn do ala ma nɔ haka haka ni wɔn ko na tɛnɛ wa ali na baafi la baafi la wɔn ko na tɛnɛ ba alahu ma nara da bil islam wa muslimi na sun an fa sallɔ ala yi sɛba ta kawta jabara sama wa kola ya man la kullu izza wa ya man la kullu jabarut wa qad makara alladhina min qabli fa lillahi al-makru jami'a ya rabbi ya man lahu jami'a al-makr urdu al-khayr man arada yakidana alayh wa hawwa al-makra man arada yamkuru alayh wasbir khillana man arada yakhadhana عليه واجعل سوء من أراد بالسوء عائدا عليه ولا يهيك المكر السجوء إلا بهذا وكذلك أجد ربك إذا أخذت رواه يجعلنا إن أخذها لمن شديد اللهم رحمة فإنك بنا ولا تعذبنا فأنت علينا قادر اللهم اتقنا فيما جرت من المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت التوبة وعند الموت الشهادة وبعد الموت جنة وهريرة ونعيما ملكا كبيرا سبحان ربك رب العزة كما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين Thank you.